ten minutes gbogbo ẹ̀ gbọ́ wírí yọlẹ̀ yìí ó di ní tí wọ́n kó sẹ́kẹ́sẹ́kẹ́ sí wọn lọ́wọ́ wọ́n ń sọ wọn lọ́gọ̀ eléyìí tó lẹ́kọ̀ọ́ fẹ́ni tí wọ́n bá máa ti ń ṣe pé a àṣebí kì í ṣebi téèyàn máa lé nílé báwọn èèyàn ṣe ń lé o Allah subhanahu wa ta'ala ló fi pé àkíyèsí wa wabtaghi fima ataka Allah dara al-akhirah gbogbo ntí ọlọ́run ọba bá fún ọ fi lé fi pè bùbù fi kọ́tọ̀ hùn kí ni túmọ̀ rẹ̀ ló bọ́lọ́hún ọba ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tọ́jà wípé ọ̀wẹ̀ ọ̀yàn kankan torí bá a ṣe rí ó ṣe jẹ́ pé àwọn kan wọ́n ń dì ní pàǹpá bí wọ́n ṣe kú ń bẹ̀ tẹ̀yìn náà àsára àwọn kan gbogbo ibi téèyàn dé ni wọ́n dé lórílẹ̀‐èdè wọ́n ń dẹ̀ fanda. títí sísì wọ́n tibi tí wọ́n máa ti ń tò wọ́n repo àwọn náà ó tò bẹ́ẹ̀ àwọn náà sọ pé rárá àwa yọ̀ǹda mọ́tò alẹ́ ayé bínú àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ sì àwọn ẹgbẹ́ wọn sọ pé ah, tọ́ ti kú o ti jìnnà eyín àwọn míì ti kú ò bíi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn àwa ní Jeddah ọ̀gá ológun ni ó wá sí hajj ó ṣe mọ̀ yí pé ọ̀gá ológun rẹ̀ ò dọ́hùn ó wá fẹ́ kọ́ wájú fẹ́ gba wájú àwọn tí wọ́n wá láti kó àwọn ọmọ ẹ̀kọ́ ni wọ́n sọ pé àbẹ́lẹ́ èrò pé Nàìjíríà làwà ni wọ́n kọ́kọ́ gbá wọ́n gbá gíláàsì tí ń bẹ lójú rẹ̀ àwọn fi ń wòran wọ́n kọ́kọ́ gbá dànù náà ṣe kíní pàǹpánu kí lélẹ́ẹ̀ fẹ́ ṣe ntọ́ gbàálẹ̀ ní pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ọmọ ogun tí wọ́n bá wá àwọn náà wọ́n pé à tí wọ́n bá ṣe ọ̀gá àwọn báyìí kò ní rọrùn fáwọn táwọn bá dé nàìjíríà kò ní rọrùn fún àwọn àwọn wá tò nítò ológun ni wọ́n á fẹ́ǹsì ẹ̀ torí wípé kí ọwọ́ ọ̀yà má bàa tẹ ọ̀gá àwọn láyé ń bínú àti kò ń bí. láyé ń bínú tá a ti kó nbí kí ló láwọn bá wí ó ní inna ladayna ankala wa jahima wa ta'ama dha ghussati wa alima ẹ̀wọ̀n oríṣiríṣi tá a fi dé yàn tí ò lè bọ́ ń bẹ̀ tí ò ní lè ṣe kankan ìbẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba àti oúnjẹ tá a fún yàn jẹ tí ò ní tí ò ní ṣe é gbé mi tí ò dẹ̀ sí ní ṣe é pọ̀ àti ìyẹlẹ́tẹ̀ ẹ̀gún oníbẹ̀lọ́wọ́ àwọ̀ ọlọ́wọ́n ba oríṣiríṣi mọ́rìírí ìyà tọ́gbọ́lò ò lè gbé níbẹ̀lọ́wọ́ àwọ̀ ọlọ́wọ́n ba àjọ wà ní inú mọ́sítìsì ìjọ kan àmọ́ bí ìra bó ṣe gbàdé tí ọmọ ẹ̀yà ọ̀kan náà ọmọ ẹ̀yà lọ́ba kó sí nínú etí subhanallah láàrin ìṣẹ́jú márùn-ún tí wọ́n bá ní kó jáde láyé ń bí wọ́n bẹ́ta fún un bó ṣe ntó ìkúkú báyìí ní fi ń gba agbárí mọ wà ń bẹ lókè wa lọ́hùn tọ́ba fún ẹ lóògùn sósì ọrí ni wọ́n kọ̀ bí ọlé rẹ̀ sósì ọrí ó lò ó ntó ṣẹlẹ̀ sí i ó ṣe mí rí asùn ní lóru pẹ̀lú ẹ̀ o mo bá rí nǹkan tí kò sí mi nínú etí subhanallah ọ̀tẹ̀yìn òyìn ní tọrọ rẹ̀ fún gbogbo ara kí gbogbo ara ihò ara kọ́ máa rìnyàn kọ́ máa mọ̀ bí ó ṣe ṣe wọ́n á wọ̀ kí lélẹ̀ mo bá mẹ́nu létà wizard ni mo ṣe ń kà ni mo ń lọ mo ṣe ń kà ni mo ń lọ ọkàn mi wá lọ wípé ah tíra kan ń bẹ tí mo máa ń gbé sírọ̀rí sùn first aid mo bá ṣe péré tí nǹkan bá kó sí ẹ̀ létí bó lè yín ó ṣe ṣe ọba ní omi tó lọ́wọ́ọ́rọ́ kéèyàn kàn sí téèyàn bá kàn sí tó bá jẹ́ pé nǹkan yẹn yìí ń ṣẹ̀ mí omi yẹn ó di má yóò kú tí ó ṣẹ̀ mí má omi yẹn téèyàn bá ti kàn sétí kéèyàn ró sí kéèyàn tẹ òtí sílẹ̀ padà báyìí omi yẹn ó wàá tì jáde mọ́nítọ́ bisimilah ọkàn sílẹ̀ àkọ́kọ́ ọkàn sílẹ̀ kejì ọkàn sílẹ̀ kẹta. mobali tikini on jari bo foro ala wa bale ko jubai na lo o ni o jubai na lo tori pe lo ti se miri ma ya wa ngbai ori ni ukuku mobali ja ozo mo ni ja rawa omi o ni a baba e ma bi nse nse mo ni mo ma bi o ti seminary kodawo se tokoja bá ń bomi wá mo bá rọ sí ṣe báyìí mo ní tí o fi ṣe lẹ́ẹ̀kẹta èèrà bá jáde ó ti kú kò jù bá náà ẹni bá ṣẹlẹ̀ kọ́ wá fi ro tó kó sínú àmúrúzù nínú kó tó wọnú ọpọlọ yóò yí ọ wọlọ. tó bá sí ó nílò oníláwọ́ lóríṣiríṣi tó yẹ pé à ò ní kú ò dẹ̀ níyè jẹ́ pé nítorí pàtàkì fẹ́dà gbogbo ntí ipò tó bá wà lò láti fi tẹ̀lé òfin àṣẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala láti fi wáyọ̀ nù rẹ̀ má sọ pé ó kéré lójíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ pé èèyàn nà á sílẹ̀ méjì yọ̀ọ́ lọ́ọ́ lájẹ ní ẹni tó ná ẹgbẹ̀rún lọ látara kí ni sórí sílẹ̀ méjì tó yọ oúnjẹ tí ó dì tó yọ nínú ìgbésí ayé rẹ̀ kì kékeré tó sacrifice ṣùgbọ́n ẹni tó yọ ẹgbẹ̀rún ó lè jẹ́ pé àìmọye rọgọ́rọgọ́ ló ní kọ̀mọ̀pọ̀ ń yọ nǹkan kan lẹ́mọ̀ pé yóò mú ní káká lára lọ́nà máa fi sọ pé lẹ́ntẹ́nà lẹ́lẹ́bẹ̀rọ hátà tunfiqu mimma tuhibbu tí ń wù yín tó mú in lọ́kàn gangan pé ah kíní ìbọn wa ni hmm, òfìsì tọ́lọ́hún òfìsì tọ́lọ́hún eléyìí nǹkan ah ìṣe dáadáa nù torí tí àbá máa ná nínú tí ó wù wá tó mú a lọ́kàn táwọn agbára ntẹ̀yàn fi lo agbára tí ì fi bọ́ láéláé ò ní sí mbẹ̀ ṣùgbọ́n bí ìbọn wà ń bẹ̀ náà ni wọ́n ní wípé kí ẹ̀ ṣe déédéé pẹ̀lú rẹ̀. ó wà níjọba ẹ̀tọ́ àwọn aráàlú ó gbé fún wọn ó lò ó ọ̀nà yẹn jú ilé ẹ̀kọ́ ń lọ gerege gbogbo ẹ̀ yẹn jú ọwọ́ akú ń bẹ̀ ọfẹ́ ọfẹ́ yingi níbi bó ṣe fi sí kí wọ́n wọ́n ní á lágbájá ni a tún pè wá àti ibi bó ṣe ṣe rí wọ́n máa pariwo rẹ̀ ní á ìbàjẹ́ láyé lágbájá bí wọ́n ṣe mọ́ kó o sí ń bẹ̀ mọ́ but ìwọ náà ló lóyìn ṣe adilun ìṣedéédé ntí máa kó bá ayàn allah subhanahu wa ta'ala sọ pé wabtagi fima ataka allah dara al-akhirah gbogbo ntọ́ bá ní fi wọ́ọ̀rùn ẹlòmíì ó lè má jẹ pé ó wà nǹkó ó lè jẹ owó lónìí ó lè jẹ yìí ni ó lè jẹ mà ní iná iná láti fi ojú rẹ ọlọ́wọ́n ọba ó pàtàkì ó pàtàkì àwa mọ gbogbo nǹkan bó o láà ṣèṣe táàfi rí ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ á tí nira bá dé bá a lórí rẹ̀ á mú sòrò. issues mẹ́rin yẹn a gbọ́dọ̀ yanjú rẹ̀ at any point in time. ó pàtàkì ètò wa jẹ́ ìmọ̀ òpó mẹ́ta ló kóró tọ́jà yìí pé tí a bá yanjú rẹ̀ èèyàn rí nǹkan kan ṣe ìmọ̀ ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala ìmọ̀ ẹ̀sìn gbogbo nǹkan tá a bá ṣe tá a bá fẹ́ dáwọ́lé kí ni òfin ọlọ́run ọba lórí rẹ̀ torí ti ẹ̀sìn níta ń pè lẹ́sìn ni wípé kí o mọ̀ wípé ọlọ́run ní right nínú gbogbo ohun tó bá dáwọ́lé gbogbo ohun tó bá fẹ́ ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe gbogbo ohun tó ń rò tó bá fẹ́ di wípé o ti fẹ́ ṣì kò tètè pẹ́ra rẹ padà ó jẹ́ pé gbogbo ìgbà a máa ń fi sọ̀rọ̀ ká máa pé Allah subhanahu wa ta'ala wa ọ̀kan ṣoṣo ni ó lékè ọ̀la lórí àlà àràṣì rẹ̀ bó ṣe wá lékè ọ̀la ìmọ̀ rẹ̀ kárí gbogbo ẹ̀dá ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ ọdẹ rí ń tàn ṣe. tá a bá ti jẹ́ kí lè wo orin lẹ̀ nínú ọkàn wa tí ọkàn wa bá fẹ́ ṣì tó fẹ́ rìn ìrìn àárẹ̀ kó nínú tí ọba adẹ́dà ń fẹ́ àpẹẹrẹ wa padà sọkọlọ sọkọlọ sọkọlọ bẹ́ẹ̀ náà ni tí ọ̀rọ̀ wa bá fẹ́ kọjá àlà tàbí ṣe sí wa tí ọba fẹ́ yẹn jù eléyìí ní máa jẹ́ kéèyàn dúró déédéé eléyìí ní máa jẹ́ kí ọba adẹ́dà Allah subhanahu ta'ala kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ àmú àpèjúkè kan ẹni ilé kan nínú àwọn olórí tó kọjá lọ nínú àwọn sọlọfù sọlẹ wọn fẹẹ jáde láàyè àwọn èèyàn lọ kí torí pé ọ̀rẹ́ wà níbi tí ń tún bọ kàkà kù wọn sọ dáadáa nípa rẹ̀ ò ṣe báyìí ò ṣe báyìí ò ṣe báyìí ò ṣe báyìí. sayyidina abdullahi ibn umar ọ̀daràn àniwò wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àniwò má wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orí pé kò inú rẹ̀ ò dùn wọ́n wà ní yaba abdulrahman ọ̀ sọ̀rọ̀ oníbẹ̀ẹ́ni ó ní wọn lọ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ah, kí ni ọba ṣe ná ṣe bí iṣẹ́ tí wọ́n gbé fún ọ pé kó ṣe ni ètí wọn ò tí mọ̀ ní pé àárín ìwọ àtọ́lọ́wọ̀n ọba bó o lọ ṣe yẹn jù rẹ̀ sí ẹ̀yìn pàtàkì gbogbo àwọn tó ń ṣe tí ọ wá tí o ṣe láti fi wójú rẹ ọlọ́wọ̀n ọba ni àbí tó wù ọ kàn ṣe torí kí wọ́n fi pariwo rẹ torí gbogbo ohun tí èèyàn bá ṣe tí ò ṣe láti fi wojú rí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kò ní jèrè ayé ni rọ rẹ ọmọ ọ pàtàkì ní gbogbo wa agbọ́dọ̀ mọ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala àwọn sifaati rẹ̀ tá a gbọ́dọ̀ fi júwe nǹkankan àtàwọn ọkọ rẹ̀ tọrẹ wa ipò tó wà nínú gbogbo nǹkan a fi wọn. Allah سبحانه وتعالى ta'ala sọ الناس ayyuhan nasu duriba masalu أيام lahu ẹ̀yọ́ mẹ́ẹ̀dẹ́ nìyà ọlọ́run ọba ń ṣe àkàrò ń fi àpèjúwe lọ́lẹ̀ ẹ tẹ́tí sàpèjúwe ọlọ́run ọba. innal ladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaba walaw ijtama'u lahu. àwọn tẹ́ ń ké pè tàbí tẹ́ ń gbára tì tàbí tẹ́ ń bẹ̀rù yàtọ̀ sí ọba adẹ́dàá wọn ò lè dá ẹ̀sìn dá tí gbogbo wọn bá péjọ pọ̀ fáwọn ọ̀dà ẹ̀sìn. oníwàyí yaslubuhum dhubabu shay'an la yastanqidhuhu minhu kìí sẹ́yìn òníkan tí ẹ̀sìn bá gba nǹkan lọ́wọ́ wọn wọn ò lè gbà padà lọ́wọ́ ẹ̀sìn. da'ufa at-talib wal-matlub ẹni tí wọ́n nǹkan ọ̀lẹ́ ni ẹni tí wọ́n ọ̀lẹ́ ma qadarullaha haqqa qadarihi wọn ò gbé ọlọ́run ọba sí ipò tó yẹ kí wọ́n gbé sí. Si allah subhanahu wa ta'ala inna allah qawiyyun aziz òun ọba adẹ́dá ò dájúdájú òun lágbára lórí gbogbo nǹkan aziz òun dẹ́ bàbàrà òun nìkan la sá fún bínú rẹ̀ ìyọnu rẹ̀ nìkan la máa lé tí nǹkan fi yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá ló fi jẹ́ pé èèyàn lè máa kírun kó máa gba àwẹ̀ kó máa yọ zaka kó lọ sí hajj kí gbogbo ẹ̀ mọ́ wúlò látara pé kíni ó fi iṣó kínkínní ó fi bàdí jẹ́ wàhálà dé kàràkọ́ sáàdì ọlọ́run ọba ó tójú bọ ibi yìí tẹ̀ ẹ́ kó tójú bọ. ọ̀nwá nǹkan kàràkọ́ sáàdì ọlọ́run ọba kó képe ọlọ́run ọba ọ wá sí kí ni ọgbà bòmí lọ. látara bẹ́ẹ̀ kí ni sọ̀hún irun rẹ̀ á ti kí fún ṣùgbọ́n kò ní agbára lórí ilé kò lágbára rẹ̀ ọ̀ka ilé èyí tí ètò ẹ̀ka fún àti fún un kò wúlò ìrun ò wúlò àwọ̀ wúlò ni torí pé kí ni ìgbára lọ́lọ́run ọba gan kí wàhálà dé ká lọ gbára ká gbára lọ́lọ́run ẹ̀sìn ni ó pàtàkì torí pé tá a bá gbára lé nígbà ìwàhálà bá dé kófòrò ni ìṣẹ̀bọ̀sọ́lọ́ wa àwọn aràn lọ́wọ́ àṣáájú òṣìṣẹ́ náà fàyìdà sàáńtà fàstẹ̀ẹ́n billah tó ń bá ń fẹ́ wá ràn lọ ìrànwọ́ ọlọ́run nǹkan wá torí pé kí ni tí gbogbo ẹ̀dá bá péjọpọ̀ ipá wọn ràn ọ́ wọ́n ń dá pé kọ́ mọ́ fi tẹ̀ ọ́ lọ́wọ́ yóò tó ọ̀ wá máa jẹ́ kó yá láti fi tẹ̀ ọ lọ́wọ́ ni Allah subhanahu wa ta'ala ni ó ń ṣe yìí ló fi jẹ́ yìí pé òun nìkan ni ẹ bẹ̀rù òun nìkan ni kẹ́ ẹ juwọ́ jùsẹ̀ fún ìjuwọ́ jùsẹ̀ fún ó ní Islam òun ni gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe kájẹ́ kọ́ máa rinlẹ̀ ní gbogbo gbà téèyàn ò bá ti sí nínú ọ̀rọ̀ ẹ̀dá tí bá ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ zaka tí ń lọ ájì kò ní wúlò fún ọ pàtàkì obìnrin ni wọ́n fi ìgbàgbọ́ rè ti darúgbó ti wọ́n bí seventy ó wá stroke kò lè gbọ́ kò lè gbẹ́sẹ̀ mọ́ ìnira ìwà pọ̀ ó wá ya Allah mo mọ̀ pé ọwọ́ rẹ̀ ni gbogbo agbára wà tọ́ ọ bá lè kó mi yọ èmi ara rẹ̀ dẹ̀ yà ó dẹ̀ dìde. pé kí ni àwọn lè kọ ọyọ ọba alákọọyọ lónìí tó bá jẹ pé ah n ti ń ṣe mí wọn alágbára jẹ pé kó kó mi yọ nídìí rẹ lọ ah gbẹmí mi má jẹ má jẹ nira yìí ọ ba ìgbàgbọ́ mi ara rẹ dẹ kí ló ṣe tawassul bi sifatillah subhanahu wa ta'ala pé òun ni ó ní kápá lórí gbogbo nǹkan la hawla wala quwwata subhanahu wa ta'ala à ń wí lẹ́nu à ń gbọ́ ṣùgbọ́n àrò orílẹ̀ lórí àmọ́ bó ṣe tóbi tó ló fi jẹ́ pé la ilaha illallah àwọn kèfèrí àkọ́kọ́ kí ló fa gbogbo àwọn ogun tó ṣẹlẹ̀ gbólóhùn tí wọ́n ní kí wọ́n wí nù rárá àwọn òwe gbogbo àwọn ogun torí pé kíni wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ pé rárá ọ gba gbogbo wọn ra wọn ra tí ń bẹ lọ́kàn rẹ̀ ìròrí rẹ̀ sọ̀rọ̀ sí àtìṣe sí ọ pati ọ wàá fi tẹ̀lé ti ọba adẹ́dà gẹ́gẹ́ lọ́wọ́n bá ṣe fi ránṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi ntí wọ́n ṣe àyà kókó nàkílé lórí pé rárá àní da èyí tá a jogún bá àní dànù káwá gba tuntun lọ́wọ́ rẹ̀ tó fọ wàhálà ní ìsìnkọ́ àìmọye ìgbàlá ń sọ ṣáà mọ̀túmọ̀ rẹ̀ sàmú tí ó dálé lórí sàmú lò là àmú lò ló fi jẹ́ pé kò lápá kò lápá nínú àwùjọ ibi tá a wà ó pàtàkì ní gbogbo ìgbà ká máa rán ara wa létí eléyìí eléyìí tó bá ṣe pé èèyàn bá fẹ́ jákùn yóò máa fààyàn kó so ọjọ́ kọ ni ọjọ́ ìyàwó ọjọ́ olórí ni ọjọ́ gbogbo eléyìí ni wọ́n máa pè yẹn padà ọjọ́ àfáàn ọjọ́ máa kí ó ní kí wọ́n máa pè yẹn padà pé rárá bó ṣe kó rí ni ojú ọ̀nà ni ìgbẹ́rì ntọ́ba ti yapa sí yẹn a ó fi jẹ́ pé gbogbo àwọn ẹni síwájú wọ́n máa ẹ má ṣàì jẹ́ kí ẹ̀sìn yìí ọ wà ní kangakanga bó ṣe wà tẹ́lẹ̀ o tí ọba ti rí bó ṣe wà tẹ́lẹ̀ tẹ́ gbé nǹkan mi bọ̀ ọ́ kò ní í rí bó ṣe yẹ kó rí fún yín ìtumọ̀ dáwà sàlẹ̀fíà bó ṣe rí nípìnlẹ̀ níròrè nísọ̀rọ̀ sí lẹ́sìn níṣe sí níṣẹ́ ní gbogbo nǹkan ká ṣe gbìyànjú kí ìṣesí wa jọ tiwọn àpọ́nlé ẹ̀yẹ iyì àgbéga tí Allah subhanahu wa ta'ala tó fún àwọn ẹni ìṣíwájú yìí kó lè bá fáwa náà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọ̀dẹ̀ sọ ó ní ń tó ọ padà bọ̀ ní bó ṣe rí nípìnlẹ̀ débi wípé nígbà tí àwọn ọmọ ogun àìnígbàgbọ́ àti tìgbàgbọ́ tí wọ́n bá kojú táwọn ọmọ ogun gbàgbọ́ àwọn ọmọ ogun mùsùlùmí tí wọ́n bá kojú àwọn ọmọ ogun kòfàrà táwọn kò fààrọ̀ ń sá káàkiri igi àtòkúta ọmọ ẹjẹ́rìí pé a kẹfẹ́rí nìyẹn wá wòbí tó sápamọ́ sí o ya Abdullah ya Muslim ìwọ ẹrú sìn ọlọ́run ọba ìwọ mùsùlùmí wá wo kẹfẹ́rí bí tó sápamọ́ sí but nígbà yẹn mùsùlùmí ó ti di mùsùlùmí hakiki yóò ti di Abdullah haqqan ẹrú ọlọ́run ọba lóòdodo tí ò sí nǹkan kan àfọwọ́ adẹ́dàá Allah subhanahu wa ta'ala àyè sọ pé torí wípé gbogbo nǹkan dàrú ká wá máa ṣe báwọn èèyàn ṣe ń ṣe rárá téèyàn bá ń sọ báwọn ó ti sọ identity rẹ̀ nígbà tí nǹkan bá dàrú nǹkan lẹ́ẹ̀fì bẹ́ẹ̀ ṣe jẹ́ ní ti dáadáa lẹ́ẹ̀fì hàn kọ́lọ́mọ ṣàfihàn wá sí eléyìí pàtàkì ní gbogbo ìgbà kéèyàn máa jẹ́ kí ẹ̀rí ọkàn jẹun lórí rẹ̀ àmọ́ ọ̀yà sọ yìí pé àwọn rí pé a ti fẹ́ bọ́ sí bab lórí ọ̀rọ̀ àsọ́ọ̀lẹ̀ àwọn ẹni retí wọn ti kọjá lọ lórí wípé kádúró déédéé lórí ntí àwọn gbà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam but ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn àwọn àsìkò tá a filẹ̀ fún àwọn àbẹ̀rẹ̀ pé kò tó àwọn nǹkan pọ̀ tó bá wọn jà. Ja ní inú tá a fi dé halqa láti lé àwọn arú nǹkan báwọn là ń tíráì láti yanjú káwọn èèyàn tó dé gan àwọn arú nǹkan báwọn ní abáṣà ni eh, ẹjẹ akuku gba máìkì kẹ kuku mo ní àwọn èèyàn ọ̀pọ̀ àwọn tí wọ́n yìí wà níjọkọ̀ ojú bíi mẹ́wàá lọ tàbá ní àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn nǹkan àníráyè bára wa sọ̀rọ̀ dáadáa a wò pé káfà yìí lẹ̀ àwọn ìbéèrè kọ̀ọ̀kan kéékèèjì kí làwọn afa sọ lórí ẹ̀ ká lè bá a yanjú rẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún gbàgbọ́ wa kó má bàa ìmánì wa jẹ́ kó jẹ́ ká jèrè rẹ̀ láyé ń bí nínú sàárè àti gbàgbàjọ́ gbẹ̀ndàlkíyàmù torí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ yìí pé innal imana la yakhluq min jawfi ahadikum kama yakhluqu thawb fasalu Allah an yujaddida al-imana fi qulubikum aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam imani ìgbàgbọ́ ìmà fààyà nígbà èèyàn bá ṣe é ṣe máa fààyà mọ́yàn láyà lọ́rùn tíkẹ́ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run bá ń gbogbo gbà ní wípé kí Allah subhanahu wa ta'ala kó máa ṣe ìmàn ìgbàgbọ́ lọ́tún lọ́tún lọ́tún sínú gbáyà yín ní gbogbo wa kọ́lọ́n bá mọ́tà ṣe bẹ́ẹ̀ fún wa yàrá Khadija salamu alaykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n ní kí ni ìtumọ̀ wípé kí obìnrin tí ń ṣe nǹkan oṣù kó máa fọwọ́ kan mushaf wọ́n tún wáá fikún wípé kí tiẹ̀ là ń pè ní mushaf èyí jẹ́ ìbéèrè àkọ́kọ́. mushaf ni alukurani kiri tírà ọba rẹ da allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ tá a kọ sílẹ̀ jumhur àwọn afa tí wọ́n dúólé lórí ni wípé obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù ẹni tí ò bá ní àlùwàlá kó má gbé Quran tàbí ibi tí àyà Quran bá wà but ó lè kà á kílẹ̀ rí wọn ẹ̀rí wọn ni wípé hadith wa tó sọ pé la yamassul Quran aw la yamassul mashaf illa tahir. ẹnìkan ò gbọdọ̀ fọwọ́ kan alukur'an àyàfẹ́ ni tọ́ba tọ́ba mọ́ àwọn tí wọ́n ń sọ pé nínú àwọn àfáàtà sọ pé eléyìí ò tó lẹ́rìí ìdí méjì ni ọ̀rọ̀ wọn dálé àkọ́kọ́ òní wípé hadith mursal ni kí ni ìtumọ̀ hadith tá a bá sọ pé wà mursal ni sàábé kan ló sọ ẹ tábìín ẹni tí ò bá sàábé láyé ní jẹ tábìín náà sọlọsọlọ jazakumullahu khair ẹni tí ò bá òjíṣẹ́ lásìláàlá ọsálàm láyé ní jẹ tábìín èyí ò ní wípé ẹni tó tẹ̀lé àwọn sàábé níta fẹ́ sọ ni ẹni tẹ̀lé àwọn sàábé àwọn sàábé làwọn tó pé ẹni tó bójìṣẹ́ lásán àṣálàm ló gbà tó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ mùsùlùmí ó kú sínú islam ẹlẹ́yìn ló sàhábẹ́ tó bá bójìṣẹ́ lásán àṣálàm ló gbà tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tí ò rójìṣẹ́ lásán àṣálàm àní kakún sàbẹ̀ ó ní wẹ́yìí sọ́kọ́rní ló fi jẹ́ wípé kì í ṣe sàbẹ̀ tabi'in òjíṣẹ́ lásìlá àṣìlám ní afdọ́lù tabi'in uwaisikọ́rùn ẹni tó lọ́lájú nínú àwọn tabi'in òun ni uwaisikọ́rùn èyí ni wípé kí ni dì ọgbọ́rọ̀ òjíṣẹ́ lásìlá àṣìlám ọgbàgbọ́ ó kú sórí ìgbàgbọ́ ṣùgbọ́n kò rójíṣẹ́ lásìlá àṣìlám sójú torí pé ń tọ́jú òbí rẹ̀ kọ̀ ráàyè yọjú sí òjíṣẹ́ lásìlá àṣìlám so tabi'in kìkì sáré ẹni tó bá jẹ́ pé tabi'in wọ́n lè tó yẹ pé wọ́n àwọn sáré òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọgbẹ́sì mùsùlùmí but kò rójíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ wá sọ̀rọ̀ pé òjíṣẹ́ ńlá sallallahu sọ báyìí. gáàpù tiwa tá a bá sọ wípé ẹ ó bọ́yọ́ gbọ́ lẹ́nu sàábé kan ni bẹ́ẹ̀ ni bọ̀tọ̀ ó lè má jẹ́ pé ẹnu sàábé ló ti gbọ́ ó lè gbọ́ lẹ́nu àwọn tábìí ìtọ́kọ̀ àwọn oríṣiríṣi báwọn náà tọ́lẹ̀ jẹ́ pé wọ́n ṣe sàábé wọ́n dẹ̀ lè má lẹ́sẹ̀ ńlẹ̀ nínú májẹ̀mú tá a fi gba ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá nínú àwọn májẹ̀mú yẹn ó ní adopt wal adala kí èèyàn kóye rẹ̀ pé débi wípé gbogbo ń tó bá gbọ́ ó lè gbà á ó lè pé padà láì jẹ́ wípé yóò fi kan bọ̀ kan yóò dẹ̀ gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bó ṣe gbà á. àdáadáa àkídà rẹ̀ pé èèyàn rẹ̀ ni ó jẹun kánú ó jẹ́yàn dáadáa ní gbogbo ọ̀nà. tọ́kan nínú níta kàkalẹ̀ báyìí lè yingin ó lè má jẹ́ kọjá wípé ńgbà tó gbó fẹ́ máa dé kí bí aran bí aran fẹ́ máa wọ ọ̀rọ̀ ntọ́ sọ tẹ́lẹ̀ kó sọ pé ẹ̀ẹ́n mo sọ tí ṣe pé létí pé báyìí àkọọ́lẹ̀ báyìí báyìí ọ̀rọ̀ lè dojúrú nítorí eléyìí ni àwọn àfa àwọn ẹrù jẹjẹ tí Allah subhanahu wa ta'ala tó fi sọ Qur'an àwọn àfa àlà hadith tẹ àwọn gan ni wọ́n ń pè ní ahlul Qur'an wọ́n ṣe ìgbìyànjú tọ́pọ̀ láti fi kó ọ̀rọ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam àti gbígbọn yẹbẹyẹbẹ àti jíjọ wá ń gbà wọn wá jọ tán wọ́n wá gbé sí ìpele ìpele ìpele àwọn kan wà nínú ẹgbà wa tá a gbà wá a sọ pé nínú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlàrà sánà nínú ọgbà wa tí wọ́n gbà wá tó wípé àwọn tí wọ́n gbà wọ́n pé tán wọ́n yanjú wọ́n dúró déédéé wọ́n jẹ́ níire àwọn bíi Imam Malik rahimahullah rahmatan wasi'a Ibn Ma'i aliyu al-madini imaamu bukhari ibn mubarak rahimahullah rahmatan wasa wọn pọ̀ báwọn tọ́jà yìí pé tí wọ́n bá fẹ́ tẹ́sítì wọn wò lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé wọ́n dojú rẹ̀ rú kẹ́ fi wò wò bóyá wọn ò lè ṣàwọn sọ́tọ̀ ibi tí wọ́n bá ti kó báwọn imaamu bukhari rahimahullah rahmatan wasa sọ pé rárá lágbájá ò lè sọ pé lágbájá sọ pé torí pé lágbájá ò bá lágbájá láyé ẹni tó lè sọ ni wípé lágbájá sọ báyìí sọ báyìí yọ dẹ gbọn yẹ yọ yẹn ju ẹ àwọn kan wà bẹ́ẹ̀ ẹbùn ní Ọlọ́run fi wọn sọ ẹ̀sìn rẹ̀ ó fi wọn sọ Quran ní imaamu ahmed umar ló fi sọ yìí pé ahlul hadith àwọn àfáà báyìí là ń pè ní àwọn àfáà aládìsí ahlul Quran àwọn gan la àfáà Quran ni àwọn ni wọn ń sọ Quran hum halullah àwọn ni àwọn ni ìyẹn ọlọ́run ọba lórílẹ̀ ẹ̀ńtọ́ àkùrán sórí kúrá àlà máa ń pè àwọn yìí kí ló jí kíndà sàásì láǹdì sọ̀rọ̀ ni afdal munafiki umati oní kúrá wa ọ̀rọ̀ àwọn munafiki àlùmọ̀ oní àwọn tí àkùrán sórí nítorí pé eh, tajwidi ni wọ́n máa àmúlò rẹ̀ wọn níbi kíta ohun yẹn ní ọgọ́rọ̀ ọmọ tẹ̀bàtì lọ́rùn bọ̀ tí ó jẹ́ ìta bá ha kọ́ lọ́wọ́ kó jẹ́ pé àfìsìn ọba adéda Allah subhanahu wa ta'ala nìkan ni bó ṣe fi hàn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam káwa náà fi lè bá jẹ́ ahalullah náà látara bẹ́ẹ̀ hadith tó wà mursal wọn lè da'if àyàfi idha talaqatil umma bil qabul tí ẹnu umma yìí bá papọ̀ yìí pé rárá ọ wà lóòótọ́ tí wọ́n jẹ́rìí síbẹ̀ wọ́n ní hadith yìí tó sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ fọwọ́ kan Qur'an àyàfẹ́ni tí. ó bá mọ̀ yìí wọ́n ní irú rẹ̀ ní hadith bẹ́ẹ̀ ọ̀rọ̀ tún á jẹyọ ta ni tọ́hìr ẹni tó mọ́ bò torí pé olùgbàgbọ́ òdodo kìí ṣẹni tí ó jẹ́gbìn ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ tọ́pọ̀ èyí tọ́pọ̀ nínú ọ̀rọ̀ àwọn àfa ó pé ẹni tí èyí bá ṣe é pé ó wà nínú ìmọ́tótó. ó ní àlùwàlá tàbí ó kìí ṣe ni tí ó wà nínú àlùwàlá dájúdájú ẹni tó bá ń ṣe nǹkan oṣù lè lálùwàlá àlùwàlá ló lè ṣe ẹni tó bá ní junub tàbí ẹni tó bá ń ṣe tó bá tí ẹ̀jẹ̀ bímọ bá wà fún kò lè lálùwàlá wípé kókóra aró fún ìfọwọ́ gbé Quran ṣùgbọ́n ó lè kà èyí ọ̀rọ̀ àwọn jumhur but àwọn afáà tí wọ́n jẹun kánú pọ̀ tí wọ́n sọ pé rárá ẹ̀rí yẹn ò fẹsẹ̀ múlẹ̀ tó anybody ló lè gbé Quran at any time tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo wallahu a'lam. jazakumullahu khairan. wọ́n tẹ́wọ́n jazakumullahu khairan. naam ìbéèrè kejì wọ́n ní what is your take on greeting someone happy birthday without celebrating? Just calling the person and praying for him or her on his or her birthday. Certainly there is no evidence for it. Birthday celebration has no evidence in the Sunnah. Rather, it is imitation of those who are other than the Muslims. And as we know, imitating what is not Islamic culture is bid'ah. So is better to abstain from such practices. Uh, even some issues of ibadah which uh, there is no any categorical evidence that shows us how to greet there. If you do it, it's bid'ah. Like now, is it Juma Mubarak? There is no any evidence in Sunnah that says that on the Juma you now say Juma Mubarak, or you say Ramadan is a month which is highly meritorious and uh, a month of grace, a month of uh, supplication and the closeness to Almighty Allah. But it is not in the Sunnah to say Ramadan Kareem is not Sunnah. Uh-huh. You know, what the Prophet ﷺ used to say is, Atakum Ramadan Sharan Mubarak. Ramadan has come to you, the month of blessing. That is, seek the blessing of Almighty Allah as much as possible in it by not you know, wasting your night, your days, and uh, your time. You know, you try as much as possible, be full of glorification of Almighty Allah subhanahu wa ta'ala, nawafil in the night, recitation of the Quran, because it is the month of Quran. When the Prophet sallallahu alaihi wasallam say, ألستم تشهدون أن إله إلا الله وأني رسول الله قالوا بلى Don't you bear witness that there is no being worthy of worship other than Allah and that I am the prophet, messenger of Allah subhanahu wa ta'ala? They say yes. Then he say, Abshiru. This is good tidings for you. إن هذا القرآن سبب يعني في رواية أخرى الحبل الممدود من السماء إلى الأرض This Quran is a rope of Allah which He has thrown down from the heaven down to us on the surface of the heart. طرفه بيد الله bi بأيديكم part of it one end of it is in the hand of Almighty Allah subhanahu wa ta'ala and the other end is in your hands O you believers فتمسكوا به hold fast to Quran the mother بالقراءة بالتدبر recite it do tadabbur on it wake up in the night to recite it you know internalize it repeat it as much as possible you know supplicate so much with it inshallah al-kareem when we start our talk on ramadan we, we try to give some guidelines on how to benefit within a, a short period of time with the recitation of Quran. May Allah subhanahu wa ta'ala make it easy. Such that, you know, inshallah, as you put some of these etiquettes into practice, you get spiritually invigorated very fast. The way our righteous predecessors were. Then the Prophet said, hold fast to it. Well, tadillu ma tamassaktum bihi abada aw kama qala rasulullah you will never be destroyed and you will never go astray in as long as you hold firm to Quran how do we hold firm to Quran the way the companions of the prophet sallallahu were most of the companions of the prophet sallallahu finished Quran once in a week most of them. There are very few of them who finish recitation of Quran once in three days. But most of them is once in a week. If you can't do that, let's maybe once in 10 days, or once in 14 days, or once in 15 days, or once in 20, once in a month. Don't let it be less than once in 40 days as much as possible. Struggle to make that. Because the Prophet ﷺ said, bil Quran. Make convenient with Quran. It's very important when you are reciting it and you are reflecting on it and you are using it as a means of, you know, solution to your problems, Allah subhanahu wa ta'ala get you gets you spiritually transformed fast. When you are so transformed, your body get attuned to the ways of Almighty Allah subhanahu wa ta'ala and uh, you know your system become you know Im- imbued with a very strong antivirus when anything contrary to the ways of Almighty Allah and the sunnah of the Prophet ﷺ is about in, to enter your system, what happens? It blocks it away and you become highly transformed. It's very important. That's what happened to the companions of the Prophet ﷺ and those who followed after them. And that is why Allah subhanahu wa ta'ala, you know, made things very easy for them. Because Allah subhanahu wa ta'ala said, وَلَوْ أَنَّ هَذَا الْقُرَى تَقَوْا آمَنُوا ثُمَّ اتَّقَوْا لفتحنا عليهم بركات من السماء. If the people of the community, if they really believe and fear Allah subhanahu wa ta'ala by practicing what Allah subhanahu wa ta'ala has revealed in the Quran, the way the Prophet sallallahu alayhi wa sallam explained it, oh, will we open to them the, our blessing from the heavens. And uh, things will be very easy for them. Allah subhanahu wa ta'ala says, وَأَلَّوْ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَ لَأَسْقَيْنَاهُمْ مَاءً If they had been very firm and dutifully committed to the path of Almighty Allah subhanahu wa ta'ala without cutting corners, we will have made this life a rosy existence for them. That is it. It's very important. So, uh, recitation of Quran is very important. Uh, ablution with it or without it, you can do that. But uh, in touching Quran, if you, you know, do it with ablution, it's better. But uh, you can do it without ablution may Allah make it easy for us. Hmm. ntí ìgbésí ayé wa gan gẹ́gẹ́ bí ọmọ èdè ènìyàn kí ló dálé lórí ká wá mú ìmọ̀ yìí ká mú lò ká wá pèpè sídìí ìmọ̀ yìí ká má dákẹ́ pé torí bá ti ń ṣe é ó ti parí nù rárá a gbọ́dọ̀ pe ìpèsè tí ó bá ti di pé à tàbá ń pèpè ìdààmú oríṣiríṣi òde àyídà láti inú ilé tàbí láti ta so a gbọ́dọ̀ mùsùlùmí masalan ọmọ ìyá wa kan lóbìnrin ó múra ìmúra mùsùlùmí ó wà wà mọ́tò lọ ó ní láti lọ gbọ́ bùkátà kan tàbí kejì torí báwọn ọlọ́pàá rí ní inú hijab wọ́n dá dúró àwọn ọlọ́pàá yẹn ṣe mùsùlùmí because ordinary little boy yẹ pé mùsùlùmí ni wọ́n pé wọ́n tiẹ̀ rí nínú ìjà wọn sọ pé ah alájà who are you ó ní who am I báwo lè ṣe lè stop ní kẹ́kọ̀ọ́ máa bí nílé pé who am I okay I'm in Nigeria. no wọ́n ní reveal your identity wọ́n ní I'm doctor so so so wọ́n ní ọ̀dà máa lọ subhanallah. so tí ì bá ṣe pé ó jẹ́ doctor medical doctor ọyọ id card ẹ lọ so ó ti dáná nù torí pé ó múra ó múra mùsùlùm subhanallah saniya kò tún lọ kò tí jìnnà àwọn road safety wọ́n dá dúró wọ́n ní láńsẹ̀nsì ẹ̀dá wọ́n ní láńsẹ̀nsì wọn ok wọ́n ní ẹ ló bẹ́ẹ̀tì ó ní mo bẹ́ẹ̀tì àmì bẹ́ẹ̀tì lílo ìṣe ń tọ́ yẹ kó fọ́yàn kó yí ojú ọmọ lè rí wọ́n ní ọ̀dà ń tẹ́ gbé ò lọ bẹ́ẹ̀tì ẹnìyẹn náà ní bẹ́ẹ̀tì mi ni ọ̀dà táyà yín ní problem ọlọ́run ṣe ara ni ó ní fire extinguisher yín ọlọ́run ní wọ́n á mọ tí wọ́n ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ ẹ ṣàkọ fún yín pé wọn ò lo bẹ́ẹ̀tì ẹgbà ẹ má ẹ má release ẹ má release license fún wọn ẹ kọ pé wọn ẹnì kejì ń sọ pé but ó lo bẹ́ẹ̀tì náà but wọn lo bẹ́ẹ̀tì náà ẹ ṣàkọ fún wọn. rárá lẹ́yìn náà mo tẹ́jọ́ kò jù láyìn náà lọ ok wọ́n ní bí ibà ṣe ti Islam ìgbájú lòun bá kọ́kọ́ fún wọn bẹ́ẹ̀ náà but tí ìbá ti ti sùúrù ah, ẹ̀ka.